صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار gbogbo àwọn tí a wà nílé tí a ń gbọ́ ètò àdínà yusrun òun náà ni ó tún gun orí afẹ́fẹ́ báyìí ẹbí ilẹ̀ àti màá ń ṣàlàyé pé tí ó ń jẹ́ hadafu ètò yìí ẹni pé èròǹgbà gangan lórí ètò yìí òun ni pé kí Islam kó padà sí bó ṣe wà nípìnlẹ̀ kọjá pé bí àwọn mùsùlùmí àkọ́kọ́ bí wọ́n ṣe ṣe ẹ̀sìn tó ṣe pé ìyẹn náà ni Ọlọ́run ọba yọ́nú sí fún wa torí pé anabi sallallahu alaihi wasallam tọ́lọ̀ ń fi rán òun náà lọ kọ́ wọn. gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà là ń fẹ́ kẹwàá mùsùlùmí ká ṣe máa ṣe ẹ̀sìn wa kí Ọlọ́run ọba kí ó ṣe nírọ̀rùn fún wa ọ̀rọ̀ tí à ń bá lọ lórí ètò òun náà ni ọ̀rọ̀ nípa tí à ń pè ní albedaa yẹn ni pé àdádálẹ̀ nínú ẹ̀sìn àdádálẹ̀ nínú ẹ̀sìn nǹkan táwọn èèyàn dá kalẹ̀ sínú ẹ̀sìn tí kìí ṣe pé anabi sallallahu alaihi wasallam tọ́lọ̀ ń fi ẹ̀sìn rán òun ló dá kalẹ̀ fún wa so mo ń sọ nípa àwọn ewu yẹn ni pé kòtòrò ibtidaa fi din àwọn ewu tó wà ń bí kí ọmọ dá àdádálẹ̀ sínú ẹ̀sìn òun náà ni pé tùlẹ̀wìnù dín bí máa ń fún ẹ̀sìn ní ọ̀dà míì àwọ̀ míì yóò pa àwọ̀ ẹ̀sìn dà àwọ̀ tí ẹ̀sìn gbé wá látọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam yóò padà tí wọ́n wá wò pé à ah, ṣé islam lélẹ́yìí yẹn ni pé n ti ń jẹ́ islam gangan bídíà ó yí padà kò wá ní rí gẹ́gẹ́ bá nàbì ṣe mú ẹ̀sìn wá fún wa mọ́ ó túmọ̀ sí pé tó bá lè ṣe pé àwọn tí wọ́n ń ṣẹ̀mí pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam tó bá rọrùn kí wọ́n wá sílé ayé kí wọ́n rí bí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ṣe ń ṣẹ̀sìn lónìí a wọ́n takò pé ń yìí tá ànábì kọ́ wa kọ́ lélẹ́yìí ẹ̀sìn tí ànábì kọ́ wa náà kọ́ ni eléyìí so látara pé kí ni bẹ́dàá so bẹ́dàá le bẹ́dàá ẹni tó ń ṣe bẹ́dàá kò ní rí i pé òun ń ṣe ntọ́lọ́wọ́n ọba ọ̀fẹ́ ṣùgbẹ́sì ni bídà ntọ́lọ́wọ́n ọba ọ̀fẹ́ ni kódà yóò mọ báwọn èèyàn jà lórí ẹ̀ kódà yóò mọ báwọn èèyàn ṣọ̀tá náà ni mo ka nọ́ọ̀sù kan níjó ní látọ̀dọ̀ Sufyanu Thawri alayhi rahmatullah ó ní pé albid'atu ahabbu ila iblis min al-ma'siyya ó ní ṣe rí àdádálẹ̀ èṣù ìmọ̀ nífẹ̀ẹ́ sí kí wọ́n mọ ṣàdádálẹ̀ nú ẹ̀sìn ju kéèyàn ọmọ ṣe lọ́hùn lọ tẹ bá rẹni tí ń mutí <coughs> àtẹni tí ń ṣe bídà èṣù fẹ́ràn ẹni tí ń ṣe bídà ju ẹni tí ń mutí lọ so èṣù fẹ́ràn rẹ̀ torí pé kíni lẹ́ànà al-ma'siyata yutabu minha ẹ̀ṣẹ̀ ẹni tí ń ṣe gan yóò máa lẹ́mi pé á ẹ̀ kì í jáwọ́ níbi kíní yìí kíní yóò dáa ẹni tí ń ṣe zìnnà yóò mọ̀ pé jẹ́ ń jáwọ́ ń àmẹ́ni tí ń ṣe bídà á la yutabu minha kò ní túbá ń bẹ̀ láéláé àfi ẹni tọ́lọ́run bá ṣàánú torí yóò mọ rí pé ẹ̀sìn lòun ń ṣe kódà yóò mọ báwọn èèyàn jà lérí rẹ̀ kódà ẹlòmíì ọmọ àti bàbá bàbá ó sì mọ bá ọmọ rẹ̀ jà nítorí pé ọmọ yẹn kò rìn ìlànà bídí àti bàbá yẹn rìn kódà bàbá mi yóò gbé ogun ti ọmọ yẹn ni bí ẹni pé òun ọmọ rí kódà ẹni tí ìṣẹlẹsìn tí ìṣẹsìn mùsùlùmí rárá yóò tẹ ẹlòmíì lọ́rùn ju ẹni tí ń ṣe sunna nabi sallam tó ń jẹ́ mùsùlùmí lọ torí pé kí ni yóò ti rí ẹni tí òun lòun ò ní báwọn ṣẹbẹ́dẹ́ àyẹn yóò rí bí ẹ pé ọ̀tá kódà kò ní rí ẹni tí kì í ṣe mùsùlùmí lọ́tà bí ẹni o sọ ara àwọn ewu tí bídà àwọn máa ń dá kalẹ̀ ni àdádálẹ̀ nínú ẹ̀sìn bí ṣe máa ń dá kalẹ̀ nìyẹn so nínú àwọn ní tí mo fẹ́ wá yà sí ní àsìkò yìí ní nǹkan tí ń jẹ́ pé àwọn nǹkan tó ṣe pé kí ni wàá fi mú àpèjúwe bídà àwà bí tá à ń lọ ó jìnnà nípa ọ̀rọ̀ bídà díẹ̀ torí pé kí ni a gbọ́dọ̀ sọ nípa bídà báwo ni bídà ṣe máa ń jẹ́ mùkáfírọ̀ ìtí ó sọ̀yàn di kèfèrí báwo ni ṣe máa ń jẹ́ ìtí ó jẹ́ yẹni bídà tó ń ṣirikíyà tí ó jẹ́ bídà ẹ̀bọ bídà tó ń kufuri yà gbàwọn ni máa ń jẹ́ ti bídà kúfúrù gbàwọn ni máa ń jẹ́ yìí tí ò ní jẹ́ kúfúrù tí ò ní jẹ́ tí tó pé bídà yóò wà ní màtábà ẹ̀ṣẹ̀ tó pé bí ẹ̀ṣẹ̀ náà ni ó rí kò ní jẹ́ bídà kò ní jẹ́ kúfúrù kò ní jẹ́ ṣirikí so bí n tí mo ń láti sọlọ gbìyànjú láti sọ ni pé bídà àwọn pín sọ́nà méjì ìtò lè sọ̀yàn di kẹfìrí ń bẹ ìtì ò lè sọ̀yàn di kẹfìrí bẹ ẹni tẹ́ bá ti gbọ́ tí bá ń sọ pé gbogbo bídà náà lọ sọ̀yàn di kẹfìrí ẹnìyẹn ò kí ń ṣàlò súnà o lọ́lẹ̀ kíyèsí o dáadáa tí bá ń sọ pé bídà kò pín bídà ò pín ẹ mú ń tọ̀hún pé eléyìí ò kí ń ṣàlò súnà o ẹni tó fẹ́ pe gbogbo mùsùlùmí wọ́n fẹ́ pe wọ́n ní irú àwọn ẹni wọ̀nyí tí mo ń sọ yìí àwọn oníwòrán ẹni tó ń fi síbi jẹun wọn ni ń ṣe bídíà bó ṣe ń fi síbi jẹun yẹn ó ti di kèfèrí ẹni pé àlàyé eléyìí láti fi dá àmọ̀ yanjú ipe náà gbogbo ẹni tó bá ní òun pariwo pé súnà lèmi pèpè súnà lèmi pèpè sí kéṣe gbogbo ẹ̀ náà ni àwọn nǹkan tó mọ̀ fi dá àmọ̀ ní pé eléyìí yà kéé ṣe súnà eléyìí pèpè sí o àwọn tí wọ́n máa ń kọ gbogbo mùsùlùmí kèfèrí lélẹ́yìí sòtúrú ẹni tó bá níyàn fi síbi jẹun ó di kèfèrí ó fa tẹ̀sùbà lásán ó di kèfèrí tẹ̀sùbà ọ̀dà àmọ́ kìí ṣe pé yẹn di kèfèrí tó bá ń fa tẹ̀sùbà síbi yẹn tẹ̀lé fi síbi jẹun kò ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn rárá bí microphone náà ní síbi rí tó yẹ pé anybody ló lè lò ó anybody ẹni tí èsè mùsùlùmí lè lò síbi mùsùlùmí lè lò síbi ẹlẹ́bọ ni microphone yìí náà ẹlẹ́bọ lè lò ẹni tí ò ṣẹbọ lè lò ẹni tó fẹ́ ṣe islam lè lò ẹni tí ò islam lè lò ní microphone bíẹ̀ náà ni handset so àwọn èèyàn ò kì í ṣe kò ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn bẹ́ẹ̀ náà ni ṣíbí náà tọ̀ òun ni pé ní tí mo ti lọ gan ni pé nínú àwọn àpèjúwe bídà tí mo fẹ́ fún wa lásìkò yìí òun náà ni ìsọ pé à ń ṣe ayẹyẹ ọdún ọjọ́ ìbí ànábì sallallahu alaihi wasallam ìsọpá ń ṣe ayẹyẹ ọjọ́ bíi anabi sallallahu alayhi wa sallam àdádálẹ̀ bídíà ni àdádálẹ̀ nínú ẹ̀sìn ni so kò í ṣe kódà ìlòmíràn lè mọ ní ẹyẹn tẹ bá ládàádálẹ̀ ni dá ọ̀dà bídíà hasana ni kò sí ní jẹ́ bídíà hasana o kò sí ti ń jẹ́ àìtún hasana so wọ́n tó bá mọ̀ pé ọba mọ̀ ọ̀rádìsà nábì ìbúlà nábì ti sọ pé bídíà àìtún hasana kò sí bídíà nábì sọ. So, anabi ọ̀sọ́ rí pé bid'atun hasana kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ sùlẹ̀ náà ìgbà táwọn sọ pé bídá ní kíní yìí a gbọ́dọ̀ mú ìdí wá tí mọ́lùdì fi jẹ́ bídá kí ló dé tí mọ́lùdì fi jẹ́ bídá òun náà ni pé anabi sallallahu alayhi wa sallam anabi lẹ́lẹ̀ ń kó òun lẹ́lẹ̀ ń ṣe ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ ṣé anabi sallallahu alayhi wa sallam kò mọ̀ ṣe àbí anabi ò mọ̀ ayẹyẹ ọjọ́ ìbí ṣe tọ̀ kátẹ̀ wá ní ànábì ò ṣe àwọn sọ̀hábà ṣé wọn mọ ayẹyẹ ọjọ́ bí ànábì ṣe so bákan náà àwọn tàbí'un wọn mọ ayẹyẹ ọjọ́ ànábì ṣe gbogbo àwọn yìí wọn ṣe àwọn tàbí'u tàbí'in gbogbo yẹnyẹn wọn ò ṣe ayẹyẹ tí ń jẹ́ ayẹyẹ ọjọ́ ànábì so tó bá rí báyìí eléyìí tó kan sọ pé ah kíní yìí kìí ṣe ẹ̀sìn tánàbì mú wa fún wa àdádálẹ̀ ni ní táwọn èèyàn dálẹ̀ ni gbogbo ẹni tó bá wá lóun wá fẹ́ sọ̀tàn kínní yìí kò sẹ́ni tí ó padà síbi ìtàn pé báwo ni mọ́wúlúdì ṣe ṣẹlẹ̀ nínú Islam bó ló ṣe ṣẹlẹ̀ ìṣayẹyẹ ọjọ́ bíi ànábì bó ló ṣe ṣẹlẹ̀ àfi kẹ́nìyàn padà sí pé àwọn òwò ni wọ́n dà kalẹ̀ so ẹ wádìí tí bídíà kan bá ṣẹlẹ̀ ẹ wádìí pé àwọn òwò ló dà kalẹ̀ kò sí ẹ̀rí pé lágbájá ló dà kalẹ̀ ẹ̀wọ́n tá a bá ń sọ bídíà sọ̀látìlfàtì nìsín pé sọ̀látìlfàtì kì í ṣe àsàlátù ẹ̀sìn wa àsìn mùsùlùmí ẹ̀rí pé apadà ike Mustapha Bakiri òun ló dá solatul fati kalẹ̀ so mọ́wúlídì yìí náà àwọn awo náà dá kalẹ̀ àwọn náà ni àwọn al-Fatimiyun àwọn ni wọ́n jòkóó náà ronú ni wọ́n ní n táwọn dá kalẹ̀ yẹn ni pé ní ọgọ́rùn mẹ́rin ọdún lẹ́yìn gbàtà Nabi sallallahu alaihi lọ tán four hundred years ọgọ́rùn mẹ́rin ọdún lẹ́yìn gbàtà Nabi kú náà wọ́n dá kalẹ̀ iná ní tẹ́ bá wo gbogbo tíra àwọn madahib àbí tíra nínú àwọn tíra Imam Maliki gan ni bóyá mú àtọ rẹ ni àbí tíra mi tí wọn ṣe àtàwọn àbí Imam Shafi'i nínú al-Umm tó ṣe ẹ lè rí ọ̀rọ̀ tí ń jẹ ọ̀rọ̀ mọlúdì mẹ ẹ lè rí tí ń jẹ mọlúdì kí ni jẹ mọlúdì kí ni ìdájọ́ mọlúdì torí wọn ò má wọn ò má wọn ò mọ tí ń jẹ bẹ́ẹ̀ so lẹ́yìn ọgọ́rùn mẹ́rin ọdún náà làwọn ṣíà dà kalẹ̀ àwọn wo ló ń pè ní ṣíà àwọn làwọn tó ń pè ní ahlul bayt àwọn ni àwọn ni wọ́n dìde ní Zaria náà wà ń bẹ̀ ní sinna lọ́lẹ̀ náà lọ́lẹ̀ kojú àwọn abo àwọn sójà níjọ́sí ní nǹkan bí ọdún kan àbọ̀ sẹ́yìn nísìn so àwọn ni àwọn ni àwọn ni wọ́n dalẹ̀ ní Iraq wọ́n ti da ní ní Iraq náà ti da kalẹ̀ mọ́lúdì tí wọ́n bẹ̀rẹ̀ wọ́n ṣe mọ́lúdì márùn ni wọ́n bẹ̀rẹ̀ ni wọ́n ń ṣe bẹ́ẹ̀ sì ni wọ́n ní wọ́n ní àdìs wọ́n ní tí wọ́n ń sọ tí wọ́n fi lọ lè dá mọ́lúdì márùn-ún kalẹ̀ wọ́n láwọn ṣe mọ́lúdì ànábì wọ́n láwọn ṣe mọ́lúdì Hasan wọ́n láwọn ṣe mọ́lúdẹ̀ Hussein wọ́n láwọn ṣe mọ́lúdẹ̀ Fatima wọ́n láwọn ṣe mọ́lúdẹ̀ Ali radiyallahu anhu so wọ́n ní àwọn ṣe mọ́lúdẹ̀ rẹ̀ so mọ́lúdẹ̀ tànàbí wọ́n kàn fi di gẹ̀rẹ́ ni torí wọn ò nífẹ̀ẹ́ ànàbí gangan Ali gan ni wọ́n ní pàtàkì torí ànàbí ó sọ̀rọ̀ báyìí wọ́n lọ lè rọ́ mọ́ Ali lẹ́sẹ̀ wọn ní ti Ali ni ọ̀nà lọ́dájú so gbogbo àwọn tó ń jẹ́ ọ̀rẹ́ ànàbí sallallahu alaihi wasallam àwọn tó ń jẹ́ àna ànàbí sallallahu alaihi wasallam kọ́dà ìyàwó ànábì sallallahu alaihi wasallam wọ́n sọ pé wọn kì í ṣe mùsùlùmí so láwọn tí wọ́n dá múlùdì kalẹ̀ yìí so wọ́n ní pé ọmọ òní ọkọ̀ dá kónkálukú ọmọ ìpínlẹ̀ ntòǹsè ọmọ ìpínlẹ̀ ntòǹsè ó sì jẹ́ pé ọ̀tá ọ̀tá ọ̀tá ẹni tí ó jẹ́ bàbá ti ẹni ó dá nǹkan lẹ́nu ọmọ wa ṣe nǹkan so gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni àwọn tán jẹ́ ọ̀tá ànábì tán jẹ́ ọ̀tá ìyàwó ànábì sallallahu alaihi wasallam àwọn náà dá nǹkan yìí lẹ̀ kí ló dé tó wá ń wù ọ́ láti mọ̀ ṣe tó ìpínlẹ̀ rẹ̀ lélẹ́yìí o ìgbà tó ń dakalẹ̀ lẹ́yìn four hundred years ìgbà tó yá tó di pé àwọn tó ń jẹ́ àwọn aláṣẹ tó ń jẹ́ alùsùnà wọ́n dé wọ́n pa kìnìún yẹn rẹ pé no no ẹ stop ẹ ní nǹkan bíi six ní nǹkan bíi ìgbà tó di six century lẹ́yìn yẹn ni pé ọgọ́rùn-ún mẹ́fà lẹ́yìn ìgbà tá nàbí kú tán wọ́n pa kìnìún yẹn rẹ pé ẹ mọ̀ ṣe mọ́ so ó sì parẹ́ so wọ́n á ṣe mọ́ fáá bàbá tó yá ní ìlú tó ń pè ní Erbil ní èrò ìdánpẹ̀ ní irbil ní aláṣẹ kan wá débẹ̀ òun náà ló tún wá tún yé kíní yẹn padà pé òun tún fẹ́ bẹ̀rẹ̀ sí ni máa ń ṣe mọ́wólid so ló wá bẹ̀rẹ̀ lọ́pa màálù ọ̀pẹ ẹran ọ̀pá adìẹ ní dèdè ọjọ́ ọjọ́ kejìlá ọjọ́ tó ń nínú Rabiul Awwal mo tún challenge everybody pé ǹjọ́ lálàáfíà péjọ́ kejìlá ganan bí ànábì ni kò sí ẹ̀rí fún tó fẹsẹ̀ múlẹ̀ ìtò fẹsẹ̀ múlẹ̀ ni pé ọjọ́ kejìlá làǹnábì sallallahu alaihi wasallam kú ayẹyẹ kú ọjọ́ ànábì kọ́ lẹ́ ń ṣe òun ayẹyẹ pa ànábì kú náà lẹ́ ń ṣe o kì í ṣe ayẹyẹ ọjọ́ ìbí wádìí ọtán bí ànábì o ẹ lọ lè ka ìtàn tó fi ẹsẹ̀ múlẹ̀ kì í ṣíjọ́ kejìlá bí ànábì sallallahu alaihi wasallam tọ̀ tí ẹ bá wá ń rí ẹlòmíì tẹ́ ẹ bá ń sọ pé àà ah, ń ah, tẹ́ ń ṣe yìí ìwú ló dé tẹ́ fi ń ṣe ẹ̀fin ṣe ẹlòmíì ọmọ ni wọ́n ń takò àwọn wọ́n ń takò yín o ẹ̀yin lẹ dáadáa kú dakalẹ̀ ní tí ò bá sì sí nípìnlẹ̀ èèyàn máa ń yọ kó ní pé léyò nípìnlẹ̀ ẹ padà sídìí pinlẹ̀ níjọ́ lẹ gbọ́ kẹ́nìkan tako ìrun wákàtí márùn rí níjọ́ lẹ gbọ́ kẹ́nìkan tako ìdì ọdún léyà ọdún àwẹ̀ ẹ gbọ́ kẹ́nìkan tako rí gbà tó nípìnlẹ̀ níjọ́ lẹ gbọ́ rí so níjọ́ lẹ gbọ́ kẹ́nìkan ni ẹ máa gbàwẹ̀ Ramadan gbà tó nípìnlẹ̀ léyò nípìnlẹ̀ ẹlòmílẹ̀ àmọ́ mẹ́rin wá pé ẹ́ẹ́ òkè ìtẹ́bá nípa nàbí ò ṣe ẹ̀ àìmọye nǹkan tá nàbí náà ò ṣe abánikílà nàbí ò ṣe ẹni sá nàbí kó Kùránì ni ṣáàbí kó kúránì jọ ọkàbọ̀ ọkàbọ̀ ṣe rí tíyàn bá ti ń ṣe àdáadáalẹ̀ tíyàn ń ṣe bídà bídà a máa fọyàn làákàyè wà tó ìmìlì òkúl albid'atu tó ìmìlì òkúl ìmọ̀ ń fọ́ làákàyè yẹn ni wà tó hajjibul basira ìmọ̀ ń di ìrìnà yẹn kò nífẹ̀ẹ́ ò ní làákàyè yẹn ò nífẹ̀ẹ́ rìnà mọ́ dáadáa ẹ dákun tá a bá ń sọ pé usulu tashri' àwọn àbíká yẹn ká pè ní usulu tashri pé àbí masadiru tashri ipe ń bù láṣẹ mọ kí ni sọ́ọ̀sì ẹ̀sìn ìbò lẹ́yìn tí mọ sọ́ọ̀sì ẹ̀sìn Islam òfin ẹ̀sìn kí ni sọ́ọ̀sì ẹ̀ sọ pé sọ́ọ̀sì mẹ́rin náà ló gbajúmọ̀ al-Qur'an as-sunna al-ijma' al-Qur'an nísìn tẹnipa nabi sallallahu alaihi wasallam kójọ gẹ́gẹ́ bí wọ́n ṣe kójọ láyé Umar aláyé Abubakar radiyallahu anhu ṣe mọ̀ pé ntí ń jẹ́ ìjìmá àánú ìjìmá àwọn sọ̀hábà nù ẹ mọ̀ pé n tó lágbára nínú òfin ẹ̀sìn tí gbogbo sọ̀hábà panu pọ̀ pé ọ̀yà ń tá ṣe lélẹ́yìí pé ń tá ṣe nìyí kò sẹ́nìkan tó takò wọ́n ipe ẹja kọ quran wọ́n lè ní ẹ̀kọ́dà kí kànmọ́ sí wọ́n ti kànmọ́ sí quran yẹn kò sí ayé àjìnábì ta ló takò wọ́n jọ tí wọ́n ń ṣe so náà mo fi ní pé kọ́dà bí yẹn bá kéwú yẹn bá kéwú tí yẹn bá ti fẹ́ ṣe bídà báyìí làákà èèyàn ọ̀fọ̀ ni làákà èèyàn ó di ni so náà ni so òun ni pé kí anabi wo máa ṣe àwọn sọ̀hábà ṣe lẹ́yìn náà tẹ́bà tẹ̀ tó wá wọnú al-Qur'an gan Ọlọ́run bá ṣàlàyé rẹ̀ fún wa pé alif lam mim dhalikal kitab kí ni jẹ́ alkitabu tírà ìwé tírà ìwé alkitab so gbogbo àwọn nǹkan ìtọ́lọ̀ ti pé kíní tẹ́lẹ̀tẹ́lẹ̀ gan nìyẹn so òun ni pé kí èèyàn máa sọ pé ìgbà tá nàbí ò ṣe ṣé wọ́n ṣe wọ́n ṣe kúránì ṣe kó kúránì jọ lójú ayé ànábì ni ṣé wọ́n kàn mọ́ sí ni ṣé wọ́n kan ni tí gbogbo àwọn sọ̀hábà bá ti pẹnu pọ̀ òun náà ń pè ní yẹnì ìpanupọ̀ gbogbo àwọn sọ̀hábà ìjìmá kò sẹ́nìkan tó ta ko irú yẹn ó ti dẹ̀sìn fún wa nù. mọ́lúdì tẹ́yìn sí nìsín sàábẹ̀ wo náà péjọ ni wọ́n ń ṣe níbo lẹ ti rí ìjìmá ìlérí rẹ̀ ẹ wà wá tájọ wà láyé gan la ń takora wa èyí ìlérí ẹ̀ pé anílé yìí ṣe kì í ṣe mọ́lúdì ànábì sallallahu alaihi kò sínú ẹ̀sìn wa sẹ́ẹ̀ kò sí nínú ẹ̀sìn Islam wa yìí sẹ́ torí pé kí ni kò wá láti pinlẹ̀ kò nípìnlẹ̀ àsáwọ̀ ni sùlẹ́yìn náà ara ọ̀nà tátùn wa fi mọ̀ pé kíní yìí lóòótọ́ á kò yé ṣe ara ẹ̀sìn wa òun náà ni pé ẹ bá wa bí wọ́n pé báwo ni wọ́n ṣe ń ṣe mọ́wúlídì sẹ́ tẹ bá rí léyìí o lè ní àwọ̀ yẹn náà fìlà ni àwọn eléyìí lè ní àwọ̀ kí Kùránì ni àwọn eléyìí wọ́n lè ní ẹ ike àwọ̀ ọmọ fáwọn yẹn ló ń jẹjẹ ni tẹ́ bá gbogbo nǹkan tó ń ṣe yìí ṣé ànábì náà ló fi ṣe ló ṣe báwọn ló fi yẹn ṣe mólúdì fún yín àdàbà ànábì ló fi mólúdì kan yín báwọn wípé tó bá ti di ọjọ́ ẹ̀rí pọ́nmọ́kọ́ sọ fún yín pé ìjọ yẹn kọ́ná bí ànábì náà ẹ lọ lè wájọ́ mi ẹ lọ lè wádìí ìjọ tán bí ànábì so ìjọ tán ànábì kú náà ni ìjọ twelve ní Rabiul Awwal so ẹ lọ lè wá tọ́ wọ́n wá ní pé tí ẹ bá ní pé ìjọ yìí ẹ̀yìn yan náfìlà ni ṣé kò sí náfìlà nú ẹ̀sìn wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ níjọ́ la nàbí sọ̀rọ̀ sọ́lá mú dìde tó náfìlà ti ń yàn lónìí náfìlà mú lùdì mí ni sọláyìn náà níjọ́ la nàbí ń dìde níjọ́ tí ẹ bá ṣe náà Ramadan tá nàbí ń kí náfìlà ní jàmá tí ẹ bá ṣe sọlátùl kùsùf tí ẹ bá ṣe sọlátùl eh, khawf ẹ eh, sọlátùl kùsùf àbí sọlátùl eh, kùsùf àbí kùsùf so tí ẹ bó ń wọ àbúṣepá wọ àwọn ẹni tá nàbí máa ń ní jàmá nù níbo lẹ ti rí i pé ìrun ànábì ń kí ìrun mọ́ kò sí tó rújú mẹ́ pé bídẹ́ àní so lẹ́yìn náà àdádálẹ̀ burúkú ni àdádálẹ̀ ni tí ò sínú ẹ̀sìn wáyé àní ẹbí wọn pé bò náà ṣe ń ṣe iṣẹ́ eléyìí lé ní àwọn tiwa àwọn ọmọ fáwọn yẹn ló ń jẹ ṣé kò sí àwọn fúnni ló ń jẹjẹ nínú alukur'an nínú hadith anabi tẹ̀lé sẹ́lẹ̀ tó jẹ́ pé jọ yẹn jọ jọ múlù lẹ́wà lẹ́fẹ́ fún yẹn ló ń jẹjẹ lẹ́wà ní ẹ̀fẹ́ sẹ̀sìn ẹ̀sìn tó special so irọ́ kìí kò wọlé àbíkẹ́ nítọ̀ àwọn sọ̀tàn nábì síjọ́ yẹn nìkan náà lè yẹn mọ́ sọ̀tàn nábì gbogbo ọjọ́ ayé lèyàn gbọ́dọ̀ mọ̀ ní ẹ gbọ́dọ̀ mọ̀ rírì ànábì sallallahu alaihi wasallam ó jẹ́ péjọ kan lẹ́lẹ́fẹ́ mọ̀ rírì ànábì sallallahu alaihi wasallam sẹ́jẹ́ kí n sọ fún yín ní ṣókí ni pé ìkọ́sẹ̀ àwọn ẹlẹ́sìn míì ni náà ni kì í ṣe títí kì í ṣe yìí kì ṣe tànábì sallallahu alaihi wasallam so ó ní pé àní à ń bí pé báwo ni wọ́n ṣe ń ṣe mọ́lídì sẹ́ ẹ ṣàlàyé ẹ̀ fún wa ẹ sìn ànábì ó ṣàlàyé kí wọ́n ṣe ń ṣe yọ̀wọ́ alátọ̀dọ̀ ọlọ́run kí wọ́n ṣe ń ṣe é nì lẹ́yìn náà àsìkò àsìkò wo ni mọ́lídì ẹ wo tẹ́lẹ̀ yìí bá bẹ̀rẹ̀ lónìí wọn á bẹ̀rẹ̀ lọ gbáà wọn á ṣe wọnú rọmọdán kí ló sọ̀pù yín nu rọmọdán ẹ kẹ́ ṣe nu rọmọdán náà kí ló sọ̀pù rọmọdán ṣé rọjab ó yàtọ̀ sí rọmọdán ni rọmọdán ó tún yàtọ̀ sí ṣàbánu kí ló tẹ̀ tún ṣe ní ṣàbánu náà kí ló tẹ̀ ṣe ní sùlù hijja kẹ́ ṣe ní sùlù qaida náà kẹ́ kẹ́ wọ́ kọ́kọ́ kan gbogbo ẹ̀ ta ló ní ẹ mọ́ sọ̀pù ẹ̀ nígbà wọn bí ẹ̀sìn ṣe máa bí ẹ̀sìn fẹ́ẹ́nu ṣe máa rí nù ẹ̀sìn tí ò bá ti lẹ́sẹ̀ ńlẹ̀ nínú ẹ̀sìn wa ibi ṣe máa rí nìyẹn so òun ni pé ẹbí wọn kí báwo náà ṣe ń ṣe kí ṣàlàyé fún mi bóò ni wọn ṣe ń ṣe mólúdì gángan ẹ rí i pé mọ̀nàmọ̀nà ni wọ́n mọ̀ sọ kódà àwọn míì bá débi pé wọ́n ń gé kéèkì <laughs> wọ́n ń gé kéèkì wọ́n làwọn ń gé kéèkì ànábì sallallahu alaihi wasallam sẹ́sìn islam náà ni ṣé islam náà lélẹ́yìí ń ṣé ẹ̀sìn tánàbí mu ànábì náà ló gé kéèkì ara rẹ̀ ló fi ṣe ayẹyẹ ọjọ́ ìbí ara rẹ̀ sùrù eléyìí mùsùlùmí ó lajú lórí ọ̀rọ̀ ẹ̀sìn yẹn ọmọ tí wọ́n bá ń sọ fún ọ ní ìsinlérí kọ́ọ̀sì rẹ tó bá ṣe kọ́ọ̀sì tó ṣe tí wọ́n sọ fún pé kíní kan wà mẹ́tí ò sí mẹ́sẹ̀kẹsẹ̀ lọ́tàkó bẹ́ẹ̀ náà ni ẹ̀sìn rẹ gbọ́dọ̀ yí ọ pé eléyìí kò sínú ẹ̀sìn mi eléyìí ò sínú ẹ̀sìn mi so òun ni pé bákan náà nínú àwọn ọ̀nà tẹ́tùn fi mà ipe mọ́wúlídì yìí kìí ṣe ara tí ànábì sallallahu alaihi wasallam tí ó mú wá fún wa so òun náà ni pé tẹ́ bá rí táwọn èèyàn bá ń ṣe oríṣiríṣi ìbàjẹ́ lẹ́mọ̀ bá ń bẹ̀ oríṣiríṣi ìbàjẹ́ lómìnira ni àwọn iṣẹ́ ìbàjẹ́ ń tiwa bó o ló ṣe ìbàjẹ́ náà ń bẹ̀ ìbàjẹ́ nípìnlẹ̀ rẹ̀ ìbàjẹ́ náà nípìnlẹ̀ rẹ̀ mùsùlùmí gbọ́dọ̀ jìnnà sí tefetefetefetefe so náà ni kéèyàn wá ní tọ̀ ìyẹn ṣe mú ẹ̀sìn kan wá lónìí nítànàbí òní kódà ìwọ̀n ẹ̀yẹ tó dá yín padà wá sísàlẹ̀ nílùú táwa yìí gẹ́gẹ́ nílùú wa ń lò lọ́rìn ẹ bá béèrè gbàwo ni mólúdìbẹ̀lẹ̀ ń bẹ́ẹ̀ ẹ sọ ẹ bá ń ka àwọn àfáà tán ti lọ tán ń ṣe mólúdì ṣíṣe kàálí mi ṣe mólúdì mo ló ti ṣe ẹ sọ ká gbọ́ gbogbo àwọn àfáà ńláńláńláńlá kankankankan tán ti lọ ẹ sọ bí tán ti ń ṣe mólúdì wọn ẹ sọ̀gbà tán ṣe ṣe wo bí òdodo ọ̀rọ̀ ṣe máa rí nìyẹn ẹ lè rí pínlẹ̀ fún onígbà tí kìíní yìí túdé tó gbé rídé nílùú yìí gan nílùú yìí gan onígbà tó wá tọ́ra rídé sọdá kun sùlẹ́yìn náà ṣé àìmọ́ ẹ̀rí pé mo ń béèrè lẹ́ẹ̀kan ipe gbogbo àníṣe gbogbo àwọn tí wọ́n ti lọ tí wọ́n jẹ́ àwọn èèyàn ńláńlá yìí sí àwọn ọmọ ẹ̀sìn mólúdì yìí ni tó yẹ pẹ́yìn lẹ́yìn mà so òun ni pé n tí o bá ti sí nínú ìlànà anabi sallallahu alaihi wasallam tó dá fún mùsùlùmí òun náà ni kó pàtì n ti ń jẹ́ bídà àná ewu ibi tí ewu bídà wá dé lónìí yìí ẹlòmíì n tí o mọ̀ fọ́ léde ni pé kọ́dà federal government ń declare rẹ̀ lólúdé fún wa ẹ̀ẹ́n ìgbà táwọn declare rẹ̀ wá mú pọ́n wá dànù yín omi kọ́dà ní omi ìkọ̀dà ìmọ̀ iye ọdún mi tó ń dìklẹ̀ tẹ́yìn náà mọ̀ pé tó bá bí wọn náà tó wọn náà ẹ̀rọ eléyìí ọ̀dà níwọ̀ mùsùlùmí àìmọ̀ iye rẹ̀ nínú tó pé federal government ń dìklẹ̀ rẹ̀ fún wa àbí ṣé ọba ọ̀dà lọ́dọ̀ rẹ̀ nù so torí ẹlòmíì ṣe é pé mo sọ lẹ́ẹ̀kẹ́ pé bídà ah, ìyẹn ọmọ wa àtàmọ́ àtàmọ́ àrèmọ́ àrèmọ́ káàkiri náà mọ̀ wá kí tí wọ́n ti ń ṣe bídà tí wọ́n ti ń ṣe àdádálẹ̀ nínú ẹ̀sìn so náà ni pé mùsùlùmí ń ìrírí ó pè dáadáa lérí ọ̀rọ̀ ẹ̀sìn rẹ̀ kó mọ ibi tó ń bá ọ̀rọ̀ ẹ̀sìn lọ àlámọ̀rí ẹ̀sìn wọn so kọ́ mọ̀ jẹ́ pé wọn náà mọ̀ wà nínú ẹni tí ó mọ̀ da gọ̀rọ̀gọ̀rọ̀ káàkiri ẹni gbà tọ́lọ́wọ́n bá ń sọ̀rọ̀ àwọn tí wọ́n tí wọ́n gbọ́ nǹkan kan yé ọlọ́wọ́n bá ní àwọn tí wọ́n wáyé tó pé wọn ò ṣayé gẹ́gẹ́ bí mi ọlọ́wọ́n bá ṣe nìkan ṣayé ya'lamuna dhahiran min al-hayati dunya ṣẹ́rin tó bá hàn sí wọn láyé yìí wọ́n gbọ́n nípa ọ̀rọ̀ ayé wọn tẹ́ bá bí ẹlòmíì pé kọ́ọ̀sì rẹ̀ tó ṣe àbí ìgbáwo rẹ̀ ti ń ṣe yóò mọ gbogbo ẹ̀ látòkè kálẹ̀ wahum anil akhirati hum ghafilun àmọ́ tó bá di ọ̀rọ̀ ẹ̀sìn ìwà ni kìí àìmí ọ̀rọ̀ àìkẹ́rọ̀ sí ìdára mi ọ̀rọ̀ lásán jẹ́ níta bá náà lákàn sí wà ẹ̀ tó fi mọ̀ ṣe ń tọ́ba tó pé olùdodo inú nǹkan tó kúnlẹ̀ náà ti ń gbọ́ méjì báyìí òun gbọ́ méjì àwọn kan sọ pé da àwọn kan ní ọ̀dà wọ́n kú okú challenge nu bí àwọn náà kẹsẹ̀ bọ́ kọ́ wa mọ wádìí kọ́ wa bí wọ́n pé ẹyin tẹ ni alimami al-Adrami aleyhi rahmatullah njọ́ tí ẹnìkan ń dá ìdákúdá kalẹ̀ sínú ẹ̀sìn lára àwọn oníbẹ̀dà yẹn al-Khalifa ala wathiqu billah ó wá pe àwọn méjèèjì ó pe ẹni tí ó ọwọ́ ń bi wọ́n pé ah, níta èmi méjì ń fà yìí ọ̀ya ẹ̀yẹnjú ẹ̀ mọ́mọ́ alazrami wa ń bi ipe níta ń sọ yìí hal alimahu rasulu sallallahu alayhi wa sallam sanabi ma ìyẹn ni pé níta ń pè àwọn èèyàn sí pẹ́sì ni sanabi ma sanabi ma ọkọ ni la ó lànà bí ọmọ sẹ̀wọ̀n bí káànù ọmọ bílẹ̀ ní ti pé àní mo olùdìtẹ̀ ń ṣe yìí sanabi ṣe sẹ̀wọ̀n kí ń gbà kan wọ́n ni ẹ amọ̀kọ́ anabi ò ṣe inú kẹ̀kẹ́ kan ẹ̀ wọ́n mọ̀ wá wọ́tàwí wọ́tàwí tó bá tó dìgbà míyàn tó lè wọ́n tó lè ẹ̀wọ̀n ànábì tẹ̀ ṣe gan so ìṣesí àwọn oníbẹ̀dà àánú ìgbà táwọn ìmọ̀mù àdúrámì bí ẹni yẹn pé hal alimahu rasul onílà hal alimahu asuhabu nabi sallallahu alaihi wasallam sáwọn sahaba nabi ma onílà mọ́mù àdúrámì wọn sọ wọn pé tó ké ntànà bí ọmọ ni wọ́n mọ̀ náà ni wọ́n mọ̀ àbí wọ́n nímọ̀ jọ àwọn sahaba ọmọ ẹ̀sìn jọ àwọn sahaba lọ bẹ́ẹ̀ ni gbogbo ẹni tó bá lóun ṣe mọ́lídì nísìn nítẹ̀sán ni pé ẹmọ ẹmẹsìn ju anabi lọ ikú anabi ah kò jíṣẹ́ pé ọlọ́run fi ran anabi ó sì lẹ́sàn-án ọ̀hẹ́lẹ̀ ń sọ ń sọ pé indirectly fún anabi nù pé anabi ni ọlọ́run fún un ní kò anabi yìí ah jíṣẹ́ ń pé ọlọ́run gan lè ń kọ pé ọlọ́run fún wa lẹ́sìn yìí pé àwọn wa fi mólúdì kún fún ọ ṣùpá àánà tó ń sọ yìí náà dẹ̀sìn so ó ní pé wọ ọmọ ìyá mi mọ́tàn rẹ jẹ padà kú nídìí ọ̀rọ̀ wàláyé tí ìbá ti sẹ̀sìn ọlọ́wọ́n ọba kódà kíyàn da ìsìn anábì sallallahu alaihi wasallam ìdẹ̀sìn anábì ru ni mólúdì yìí o so kò sí nínú ìlànà mùsùlùmí so kí gbogbo wa ká padà sídìí òdodo so màá fi àyílẹ̀ fún àwọn tá a pè ní ìwọ̀nba ẹ̀rí pé mo ṣe máa ń sọ ẹ dákùnrin tó bá ní kọ́mẹ́ǹtì tí n bá jáde ẹ lè inshallah wallahi wallahi tó bá jẹ́ pé observation tí mo rí pé ó ní agbára tí mo sì rí pé ẹ̀rí wà ń bẹ̀ ni mo fọ́ lọ́wọ́ bá búra máa padà orí rédíò wa sọ pé mo ṣe mistake àmọ́ tí ó wá pé ẹ̀yìn ìbéèrè náà ni mo iná ní welcome ọ̀wá tá a bá fẹ́ pè ká pè sí zero eight one zero eight five zero one three seven one zero eight one zero eight five zero one three seven one fún question náà ni mo nídìí. نعم السلام عليكم السلام عليكم وعليكم السلام naam ẹ káàbọ̀. mo fẹ́ sọ̀rọ̀ pa nǹkan tẹ́ ẹ sọ nípa. ẹ jẹ́ kí n bóyá tó ìbéèrè ni mo ní mo ní ìdí ẹ̀jọ̀ ìbéèrè tó a pé bá ti sí béèrè ìbéèrè ìbéèrè. nípa màálùú náà mo fẹ́ béèrè. naam naam mo ń gbọ́ yín. ní jùmọ̀tì lẹ́nu. naam. àwọn àfáà máa ń sọ bẹ́ẹ̀ pé kódà ẹgbẹ́ màálùú ednam eh, jazakumullahu khairan àkọ́kọ́ náà irọ́ ni wọ́n ń pa wípé wọ́n ṣe mọ́lúdì ní saudi káàtẹ̀ wá azùn pé wọ́n ti wá ṣe mọ́lúdì ní saudi ẹ jẹ́ n sọ fún yín saudi kọ́ ni ọlọ́run fi ẹ̀sìn rán fún wa o ẹ̀rí alukur'an hadith anabi sallallahu alayhi wa sallam òun lẹ̀sìn wa òun lẹ̀sìn wa so saudi kọ́ ni ẹ̀sìn wa so tó bá ṣe ń tọ́ da fàbí àwọn ni'ima wa aleykum salam. ẹjọ eh, ẹjọ gbẹdì wọn sọ nábì ànábì sallallahu alaihi sallam ẹ mọ èmi èmi èmi fẹ́ sọ lórí afẹ́fẹ́ àwọn tí wọ́n ń ṣe nìkan lọ léwa mo fẹ́ fún wọn sẹ́sẹ́ ni ọjọ́ tá nàbí ikú nù ọjọ́ tá nàbí ikú àwọn tó ń ṣe naam kílẹ̀bí naam ìsọ <laughs> àìwọ́ tó ń ṣe nǹkan lọ́rọ̀ léwádìí nǹkan á challenge rẹ̀ nù kọlọ̀ léwádìí ẹ̀ naam naam assalamu alaikum salamu aleykum wa aleykum salaam ẹ ti wọlé. ẹ eh, o ṣe. alhamdulilah eh, alhamdulilah. lórí ọ̀rọ̀ maulud tẹ̀ sọ. naam. ẹni death date níjọ́ tí wọ́n ń celebrate. bẹ́ẹ̀ni ọjọ́ kú ànábì ni wọ́n ń celebrate. ẹ fún wọn ní tàlẹ́ ìfipò lọ́wọ́ àyẹ̀wò bá ń celebrate. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni okay. jazakumullah. ọ̀dà ṣé ànábì máa ń gbà ní sátọ̀ ẹ̀ mọ́ndé wọ́n ní jọ́ tí wọ́n ní wọ́n ní jọ́ tí wọ́n bí ànábì. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ọjọ́. tó wọ́n dé ìyẹn náà pàtàkì. ok. téèyàn bí máa gbàwẹ̀ níjọ́ yẹn kéèyàn lè yẹn fi kọ́ sí ànábì ibùn náà ń bẹnu súnà anabi sallallahu alaihi wasallam pé kí wọn máa gbàwẹ̀ níjọ́ monday àti ọjọ́ alakhamis wọn bi anabi pé kí ló dé anabi ní ọsẹ ọjọ́ monday yẹn ọjọ́ tán bí mi ní dẹ́nlẹ́ iná ọjọ́ monday ìjọ iná máa ń kó iṣẹ́ wa lọ́sọ́dọ̀ ọlọ́run àti ìjọ alamis ó ní wa ana uhibbu an turfa a'mali wa ana sahim mo máa ń wù mí kí tán bá fẹ́ kúṣẹ́ mi lọ́sọ́dọ̀ ọlọ́run kí n wà lẹ́ni tí ah wàbí ẹ̀ wà ní ẹ̀mọ́ ní tó da so kọ́lọ́n kọ́ mọ́ṣà sí ní ìrọ̀rùn fún wa bí ní láì tààlà fún àwa tí a bá fẹ́ pè mí sí orí ètò mi lẹ́yìn eh, sórí nọ́mbà mi lẹ́yìn ìgbà tí a bá jáde kápẹ́ sí zero eight one zero thirty three fifty one fifty four nine zero eight one zero thirty three fifty one fifty four nine abdulfatah salumi òun náà ni ó ń sálámà sí wa subhanallah subhanaka allahumma bihamdik wa ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk wassalamu alaykum wa rahmatullahi.